ni mo bá wọlé lórí ètò tòní tijó tẹ̀rín tọ̀yàyà ni mo bá wọlé sórí ètò bàbá ètò ṣe aráyìn tí a ṣẹ̀ṣẹ̀ ń wo ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò bàbá ètò rẹ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín olólùfẹ́ yín yẹn ẹ̀ ọláyímíkà vibes aka àtàbàtúbú abẹ́rẹ́ orin ṣe nígbà tí mo kọrin wọlé lẹ́ẹ̀kan ẹ ti wò pé irú àwọn àràmọ̀dà ọmọ rèé ijó yìí pọ̀ ẹ̀rín yìí pọ̀ ẹ̀ ṣùgbọ́n púpọ̀ yẹn ẹ̀ tí morúkọ wọn ẹ jẹ́ wá gbà mí láàyè kí n ṣe àfihàn wọn bó ti tọ́ àti bó ti yẹ tá a bá ń sọ nípa àwọn tí ọlọ́run ọba mi kàn jogún ẹ̀bùn fún tí ọlọ́run ọba mi kàn pé wọ́n lógo ilé ògo ìlú ògo orílẹ̀-èdè ògo gbogbo èmi máa ń pè wọ́n ní ògo tó global àwọn twinsios tó global èjìrẹ́ ni wọ́n ẹ̀yìn òdùsì ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀ fún àwọn olóko àwọn tó mọ̀ wọ́n mo sì tún wá ń fi wọ́n hàn yín kẹ́tù lè mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n ní kíkún orúkọ gangan ni Táíwò àti Kẹ́hìndé Ọládọ̀sù wọ́n pè wọ́n ní double grace twins double grace twins ṣe wá rí àwọn olólùfẹ́ wọn kan àwọn ti kanji àwọn ti lọrin àwọn yẹn máa pè wọn ní oh god twinsios ohun yẹn dà twinsios mi. ìjìrẹ́ òyìn là mí ò wíníwíní ọba ọmọ ọkàn bá èjì ló wọlé tán mi ò bẹ́ẹ̀ ti ti bẹ́ẹ̀ kẹsẹ̀ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé aláàkísà ó sọ wọ́n donígbàsọ́ òwe àwa tẹnu wa ò tọrọ tọrọ pé kò lè dùn ó yí tàn wá padà ó fún wa lórúkọ títún ó wá sọ wá dá pàṣẹ lórí ikú àpàṣẹ gbogbo tó ní ẹ̀mí nínú àpàṣẹ Àtàbàtúbú ni Àtàbàtúbú ni. Hey. <laughs> ṣebí káròyìn ọmọ èèyàn kaba bẹ́ẹ̀ náà ni iye ọmọ ẹ̀dá láyé twinsius rẹ double grace twins ah Táíwò àti Kẹ́hìndé Ọládòsùn ayé yín ò ní bàjẹ́ àmín Jésù ẹ ní kú kékeré àmín Jésù èmi máa ń pè yín ní ògo tó global ògo tó unique ògo táyé ń pé wò tí ò sì ní rẹ̀ dànù láéláé mo tún sọ lẹ́ẹ̀kan gbọ́n láyé yín ò ní bàjẹ́ àmín Jésù ẹ jẹ́ àyẹ̀wò báyìí àwọn èèyàn ń wò nígbà tí èmi kọ́kọ́ gbóhùn yín pa pé láìpẹ́ yìí ẹ bá wa dá ṣètò yìí tẹ́yìn náà fohùn ránṣẹ́ ẹ mọ̀ pé ìrìn máa yá yín báyìí gbà náà àbí alẹ́ ti dúpẹ́ ọlọ́run bá mi ti gbà sí èwo bí ọ̀rọ̀ yín papọ̀ kí ló dé one time yín papọ̀ <laughs> ẹ̀rín yín náà tún papọ̀. Ah. <laughs> já o báyìí <laughs> ta ni Táíwò àti Kẹ́hìndé Ọládòsù ìlú ògangan láti bí yín ẹ jáwò láti bẹ̀ ṣé ẹ kàwé rárá. Hmm, orúkọ wa ni Táíwò àti Kẹ́hìndé Ọládòsù gbèsè sọ lẹ́kàn ọmọ ìlú Ọ̀ṣun ni wá. ìlú wo lọ́ṣun. òkùkù. òkùkù. Hmm. bẹ́ẹ̀ni odò ọtí local government ṣùgbọ́n ní ìlú kainji la gbé dàgbà sí ìlú kanji lẹ gbé dàgbà ibẹ̀ náà bí yín sí ibẹ̀ náà lẹ dẹ̀ dàgbà sí lẹ ti lọ léèwé ṣé ẹ kàwé rárá. àkàwé àkàwé. ẹ jágbọ́ yàn lọ́dọ̀ ọ̀tẹ̀. a lọ sí um, iléèwé primary school ìyẹn ní CAC nursery primary school ní kanji. ní kanji náà. bẹ́ẹ̀ni secondary school wa ní kanji. kanji náà. bẹ́ẹ̀ni but high institution wa àwọn kẹ̀ sí kwasi ní university university wà báyìí nílùú Ìlọrin ojú pé ìrìn yín máa ń gba ìlọrin wọ kanji kanji wọ ìlọrin ìlọrin wọ kanji kanji wọ ìlọrin. ẹ wọ́n jà jà lórí ètò tòní. Ah. ẹ̀yin ara ilé ó dàbí pé pẹ́pẹ́ yẹn máa gbọ́ pọ̀ lórí ètò tòní ẹ má jà rìn jìnnà jù. orin lẹ́yìn láàyò ayé sì ń fẹ́ ti yín láwọn ìwádìí tí mo ṣe ẹ ṣe kọ́nsáàtì kan lọ́dún tó kọjá èrò pitimọ síbẹ̀ ibì bá ń lù lọrin mo gbọ́ròyìn mo wá sílùú lọrin mo ṣèwádìí ń pa yín dáadáa mo sì gbọ́ púpọ̀ ọ̀rọ̀ ń pa yín ọlọ́run ń lò yín èṣù ò ní padà wá yá yín lọ́la gbọ́dọ̀ lọ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin inú ìjọ ogangan lẹ ń lọ. ọmọ ìjọ CAC ni wá ẹpin ẹpin fúnra yín lọ́yà kí ẹ mọ fúnra yín lọ́wọ́ ẹni tí ó dá mi lóhùn ẹ já mi ládọ̀dọ̀ ọ̀dọ̀ tiẹ̀. ọmọ ọjọ́ ni wá CAC la sí ní ìgbà yẹn a fi bẹ́ẹ̀ láìkọ orin a máa ń lọ sí church royal shepherd father, join choir rehearsal so dáàdi wa dẹ̀ ni elder ni wọ́n ní church so wọ́n dẹ̀ like anything téèyàn máa ṣe ní church kí ọmọ wọn wà ń bẹ̀ kán láì kéèyàn máa sin ọlọ́run tọkàntọkàn wọ́n ní tá a bá ti lọ fún kwaya rehearsal báyìí kò sóúnjẹ ni àwọn òde láì kwaya rehearsal torí kwaya kwaya wọ́n ti máa ń sọ pé èèyàn bóyá èèyàn mọ nǹkan ṣe àbí nǹkan wọ́n máa gbé máìkì ẹni tí ò bá mọ ṣe náà máa ń gbé nǹkan fún bọ́ ọlọ́run wà lọ́wọ́ díẹ̀ èyí tí a mọ̀ a dẹ̀ lè ṣe a ṣe díẹ̀ ńbẹ̀ bọ́ bá ṣe dàgbà kwaya yẹn CAC nursing and primary school wọ́n help wa náà wọ́n build our true music wọ́n build our true music then from kwaya so akọrin akọrin ìwé then a youth choir. youth choir lẹ́tọ́ wá débi tẹ́ ẹ dé yìí. bẹ́ẹ̀ hmm. ìyàwó ni mọ́mì ẹ dárúkọ dádì dádì dádì ìyàwó ni mọ́mì yẹn kọ sígbà tí ó dàbí pé ẹ ti ń fara gbá orin orin orin orin orin jù. ó lọ rí nìkan ya tó báyẹn náà. ìyàwó náà kọ sí pé ẹ̀ ń kọrin. ẹ̀ ń wọ́n láìkẹ́. wọ́n láìkẹ́. wọ́n láìkẹ́ wọ́n kàn máa wọ́n máa sọ fún pé táyé kẹ́hìndé ẹ̀ lè ṣe nǹkan báyìí tá máa ṣe kàró dádì afẹ́lọ afẹ́lọ kàró báyìí dádì wọn ni pé tábà ní pé four ni kàró yẹn three thirty a ti gbúdọ̀ kúrò lé four yẹn ò gbúdọ̀ ló bá wa lé o three thirty a gbúdọ̀ kúrò lé tá a bá kúrò lé wọ́n máa fi lè bẹ̀rẹ̀ program yẹn ṣáájú wa a ní jẹun. àdádì náà ń wò yín lé báyìí àbí. àwọn wò wá àwọn náà mọ̀ pé nǹkan tá a sọ àpá. dádì àti mọ́mí ń wò yín lé báyìí báyìí ń wò yín báyìí báyìí ló dà bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́ ẹ jẹ́ wá kúrò ń bẹ̀ ṣé ó wá ní tó jẹ́ wípé ẹ̀yin ń ṣe é yàtọ̀ sí àwọn ìbejì yòókù tó wà láyìíká yín tẹ́ ẹ lè sọ wípé ń tẹ́ ẹ lè fi mọ̀ pé ok táwa fi dá yàtọ̀ sáwọn ìbejì yòókù kí ni nǹkan yẹn. Hmm. bíi ká máa kí ọlọ́run ká máa kí ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àlè kí ọlọ́run tán ṣùgbọ́n díẹ̀ tá a mọ̀ nínú orúkọ ẹ̀ tá a máa fi ń gbórúkọ ẹ̀ ga. Ah, àwọn aráalé ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ tí ń kí ọlọ́run yìí o ẹ jẹ́ ń ṣí lẹ̀ tí ẹ bá gbọ́ ọyọ̀má get ready go. ayérayé tí ń jẹ́ èmi ni èmi ni má ṣe bẹ̀rù àtòkì àtòkì ọba mi àjíkìkìkì bí ìbọdẹ ọba mi tí gbogbo ayé kì tó tún kira rẹ̀ o tó bá fẹ́ kira rẹ̀ á ní èmi ni aṣòro fìjàlọ o hmm. aṣòro dìgbòlù hmm. aṣòro kọlù bí ògiri gbígbẹ ológun olúwo olúwa sì ni orúkọ rẹ̀ ọba tí afẹ́fẹ́ àti ijì ń gbọ́ ohun ẹni tí fagike dáríyá ohun ẹni tí pàṣẹ tẹnìkan kan ò lè yí padà olúwo ohun ẹ̀yà wọ́ iná bí kìnìún Júdà bá ń sọ̀rọ̀ àdàbí ìlú ọkọ̀ omi gàlìgàlì ọba tí ìrìn òkun gàlìgàlì agbé ọ̀gá ọ̀ ọlọ́run àṣeká bí o sí o nínú àwọn tó jẹ́ ìyá bàbá ńláńlá nù orin tí wọ́n ti kọrin ṣáájú yín báwọn ìyá wa nu orin ẹ̀mí tálẹ́lẹ̀ wo tẹ́lẹ̀ pé ní ẹ fi tẹ́ ẹ fi ń wo àwòkọ́ṣe. Ah, ah. máàmì bọ́lá rẹ̀ máàmì bọ́lá rẹ̀ hmm? bẹ́ẹ̀. màmá bọ́lá rẹ̀ bẹ́ẹ̀ màmá kan náà bẹ́ẹ̀ màmá bọ́lá rẹ̀ tíà bẹ́ẹ̀ ni. ṣé ẹ ti pàdé wọn rí a ti pàdé a ti pàdé dáadáa. kí làwọn tó ṣẹlẹ̀ láwọn ọjọ́ tẹ́ pàdé. ah tá pàdé ah. inú wa dùn gan o ẹ fún ayé lọ́rọ̀ sọ ta ló fẹ́ sọ ta ló fẹ́ dá mi lónà ẹ̀ méjì. ọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. <laughs> Ah, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ inú wa dùn gan-an láti pàdé màmá bá ṣe kọ́ pàdé wọ́n wò pé a kí wọn a kí wọn a pàdé wọn ní praise God with the twins tá a máa ń ṣe ní Èkó. Hmm, pẹ̀lú àwọn Taiwo àti Kenny Jones. yes ah. ibẹ̀ láti pàdé wọn adẹ́kọrin kan ibẹ̀ màmá ti ń lọ bá ṣe wá gbé mic fún wa pé ká kọrin bí màmá ṣe gbọ́ orin yẹn ni wọ́n wá padà wá wípé. kí ni orin tí ẹ kọ lọ́jọ́ yẹn tó dá màmá padà. bàbá kú iṣẹ́ ò bàbá ọlọ́run bàbá lọ́lá o ọlọ́run bàbá lọ́lá o bàbá kú iṣẹ́ o bàbá ọlọ́run àkàndé lẹ́dẹ̀ o bàbá kú iṣẹ́ o bàbá ọlọ́run náìntì tàtì bàbá kú iṣẹ́ o bàbá kú iṣẹ́ kú iṣẹ́ kú iṣẹ́ bàbá iṣẹ́ o bàbá ah, kú iṣẹ́ kú iṣẹ́ kú iṣẹ́ bàbá kú iṣẹ́ o bàbá. ẹ wá bá ń dalé ń bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò mo lérò pé ẹ̀ ń gbádùn ètò yìí bọ̀ nítorí pé ẹbí tí mo sì máa mú yín lórí ètò tòní ó pọ̀ díẹ̀ pẹ̀lú Táíwò and Kẹ́hìndé Ọládòsù twinshot double grace twins àwọn ògo tó global ògo unique <laughs> àwọn ọmọ dáadáa ṣe wá rí ìbéèrè tí mo bí ń léèrè n tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ kọrin yìí n tí màmá ṣe ìgbà tí ẹ lọ́mọ odò ọ̀tí local government ní lọ́sùn. bẹ́ẹ̀ mm. ẹ jẹ́ ń lọ tọ́jú wọn èmi bàbá àbejì lónìí <laughs> ẹ jẹ́ ń lọ tọ́jú àwọn ọmọ mi ìbejì tí ń bá wá lọ tí ń bá padà dé àtẹ́mí àti wọn náà láti tún wọn padà bọ̀ in tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kọrin fún màmá Bọ́lá Ààrẹ yìí àájọfẹ́ tí ara wa gbọ́ ẹ mọ́ dìde ẹ sọ fẹ́ni tí ń dáná kíṣìn wípé ètò yìí ṣì ń gbó ó ṣì ń ẹ́ <laughs> ẹ mọ́ dìde à ń bọ̀ à ń bọ̀